kólósè orí kẹta. ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú kristi ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí kristi gbé wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé nítorí ẹ̀yin ti kú a sì fi ìyè yín pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run nígbà tí kristi ẹni tí í ṣe ìyè wa yóò farahàn nígbà náà ni ẹ̀yin pẹ̀lú ò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ ní ayé run àgbèrè ìwà èérí ìfẹ́kúfẹ́ ìfẹ́ búburú àti ojú tí í ṣe ìbọ̀rìṣà nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí nígbà tí ẹ̀yin sì wà nínú nǹkan wọ̀nyí ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú ìrunú àrankàn ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò ní ẹnu yín ẹ má sì ṣe purọ́ fún ẹnìkejì yín ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀ èyí tí a sọ di titun sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa níbi tí kò lè sí eléni àti jù ìkọlà àti àìkọlà aláìgbédè ará skitia ẹrú àti òmìnira ṣùgbọ́n Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo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 àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹ gbé ìfẹ́ wọ̀ tí í ṣe àmùrè ìwà pípé ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan kí ẹ sì máa dúpẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo kí ẹ máa kọ́ kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi orí ọ̀fẹ́ kọrin ní ọkàn yín sí olúwa ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ jésù olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run baba nípasẹ̀ rẹ̀ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ nínú olúwa ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn àwọn aya yín ẹ má sì ṣe korò sí wọn ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín ní ohun gbogbo nítorí èyí dára gidigidi nínú olúwa ẹ̀yin bàbá ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú kí wọn má bàa rẹ̀wẹ̀sì ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ gbọ́ ti àwọn olúwa yín nípa ti ara ní ohun gbogbo kì í ṣe ní àròjúṣe bí àwọn aláṣẹ wù ènìyàn ṣùgbọ́n ní òtítọ́ inú ní ìbẹ̀rù Ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa kì í sì ṣe fún ènìyàn kí ẹ mọ̀ pé lọ́wọ́ Olúwa ni ẹ̀yin ó gba èrè ogún nítorí ẹ̀yin ń sin olúwa Kristi ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣe àìṣòdodo yóò gbà á padà nítorí àìṣòdodo náà tí ó ti ṣe kò sì sí ojúṣàájú ènìyàn.